Thank you. ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi ò lè ṣe bàbá kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run tálẹ̀ ojú lọ kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú sí ènìyàn wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tí ẹ wà lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin mo gbàgbọ́ wípé ọlọ́run ní wákàtí yìí yóò rìn láàrin wa àti lórí gbogbo ọkàn àti láti bá wa sọ̀rọ̀ wọn tí mo gbàgbọ́ wípé ó ní agbára láti yí ayé ìwọ olùgbọ́ mi padà sí ire àti pàápàá wípé ohunkóhun tí o lè máa là kọjá mo gbàgbọ́ wípé àkókò mìíràn nìyí fún ọ níwájú ọlọ́run láti ní ìbápàdé pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n síwájú ọ̀rọ̀ tí mo fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run fẹ́ fi bọ́ wa yìí màá rọ̀ wá wípé ẹ jẹ́ ká tẹríba kún àdúrà níbikíbi tí a wà bàbá wa ní orúkọ Jésù Kristi adúpẹ́ nítorí wípé ẹ̀yin ni Ọlọ́run wa adúpẹ́ torí wípé ẹ kò yípo padà ẹ̀yin ni Ọlọ́run gbogbo àgbáyé ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ bíbélì sì wípé láti ti kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà tó bá rí bẹ́ẹ̀ mo ké pè yín ní wákàtí yìí yín kékeré máa bọ̀ láàrin wa èmi àti gbogbo àwọn etí tó ń gbọ́ mi níbi tí wọ́n wà yìí ẹ fi òye ọ̀rọ̀ yín yé wa gbogbo àwọn kan tó ń la ìyírí wò kọjá lórúkọ Jésù Olúwa bá wọn pàdé ẹ jẹ́ kán ní ìdí àti yọ̀ àdúpẹ́ torí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi ni mo gbàdúrà àmín ẹ̀yin Olúwa lógo ní èní ní agbára ọlọ́run a ó máa jọ máa kọ́ ẹ̀kọ́ ní abẹ́ àkòrí èyí tí mo pè ní ìdí láti yọ̀ ìdí kan láti yọ̀ a reason to rejoice a ó máa kà látinú ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé ti Jacobu Jacobu orí kìíní ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹrin Jacobu orí kìíní ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹrin torí de yìí mo ka ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀ kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ṣiṣẹ́ sùúrù ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù yín kí ó ṣe iṣẹ́ àṣepé kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù kí ó má bàa ku ohunkóhun kan fún ẹnikẹ́ni ẹ̀yin olúwa lógo ẹ̀yin ará mi tí ìwọ tó ń gbọ́ mi pàápàá tí ò ń gbọ́ mi yìí tí ó bá dẹ́ pé ò tí ì wà nù àárín yiriwo tó bá ní ìrírí yiriwo lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kó o ṣáàṣì ní sùúrù díẹ̀ ìdí ẹ̀ ni wípé eléyìí ṣì ń bọ̀ wá bá wa ó sì máa ní ìrírí ẹ̀ torí pé kì í ṣe nǹkan tí ẹnikẹ́ni tí ó lè sá fún ẹnikẹ́ni tó wà nínú ayé yìí ní àkókò kan àbí òmíràn ó ń láti ní ohun tí à ń pè ní ìyíriwò eh, ní tí a pè ní trial ó láti ní ìrírí ẹ̀ torí ìdí èyí ó wá ṣe pàtàkì fún èmi àti wọ́ láti lè lọ́wọ́ wọnú àwọn orí ọ̀fẹ́ àti ohun tí ọlọ́run ti kó jọ tó lè jẹ́ bí ìrànlọ́wọ́ fún èmi àtiwọ́ láti lè lò láti lè fi kọjú àwọn àkókò ìyíriwò àbí ìdánwò bẹ́ẹ̀ kí n tó máa tẹ̀síwájú kí ni tí à ń tiẹ̀ ń pè ní ìyíriwo gan ìyíriwo ní àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó yẹ pé ó jẹ́ ìṣẹ̀lẹ̀ abàmì tí kò tẹ́ni lọ́rùn ṣùgbọ́n tí ọlọ́run gbà láàyè àbí tó yẹ pé ó wá sínú ayé wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run láti lè fi ìdí ìgbàgbọ́ wa nínú ọlọ́run láti lè fi múlẹ̀ sí i láti lè fi jẹ́ kó jinlẹ̀ sí i nínú ọlọ́run ní agbára ọlọ́run ní ọ̀sẹ̀ yìí a ó máa ṣàkíyèsí onírúurú àwọn ohun àbí ohun ọ̀nà tó jẹ́ pé a lè fi rí àwọn ìgbé ayé tó jẹ́ pé ó pe tó pe tó jẹ́ ìyírí wò bí àwọn àpọ́stélì nígbà tí ọlọ́run tí jésù kristi tó wí pé kí wọ́n kọjá sí òdìkejì omi eléyìí tí a máa rí àkọọ́lẹ̀ nínú ìwé matthew ṣùgbọ́n léni yìí a ò ní lọ sí ibẹ̀ yẹn ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni wípé tí a bá ń sọ nípa ìdánwò tàbí ìyíriwò àwọn ìyíriwò yìí a máa wá láti ọ̀dọ̀ láti lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbà nítorí pé Ọlọ́run fẹ́ kí a lè mọ nǹkan ká lè ní ẹ̀kọ́ kan èyí tó ṣe tó jẹ́ pàtàkì láti inú ayé wa ni ohun tí mò ń sọ ni wípé tí a bá wo àwọn tí a ń pè ní ìyíriwò a máa wá ní onírúurú ọ̀nà ìyíriwò tàbí ohun tá a lè máa pè ní ìdánwò a máa wá ní onírúurú ọ̀nà àkọ́kọ́ ni wípé nígbà mìíràn Ọlọ́run a máa rán ìyíriwò wá sínú ayé ènìyàn láti lè fi kọ́yàn ní ẹ̀kọ́ kan ní pàtó ọlọ́run máa ń rán ó máa ń rán ó máa ń rán wá láti lè fi kọ́ ọmọ wọn ní ìyírí wò ẹ̀rí nǹkan tí tí tí tí tí tí jóòbù sọ ó ní èmi mọ̀ pé èmi mọ̀ pé èmi mò ń la ìyírí wò à ń tọ́ mi wò torí pé ìgbà tí n bá jáde màá dàbí wúrà èyí tó yẹ pé ó yege wúrà tó dára tó yẹ pé ó níye lórí èyí tó yege ó túmọ̀ sí pé ó rí i pé ọlọ́run eléyìí sínú ayé òun ni láti lè fi k kọ́ ẹ̀kọ́ kan ètò jẹ́ pé ó máa lè jẹ́ kó ní káyé ẹ̀ kó ní ìtumọ̀ ńlá àti káyé ẹ̀ kó ní ìgbéwọ̀n ńlá níwájú gbogbo ènìyàn àti pàápàá pé kí orúkọ ọlọ́run alààyè kí orúkọ jésù kristi kó lè di àyìn lógo nínú ayé ẹ̀ ẹ̀ àti pàápàá ní ọ̀nà kejì tí ìyíriwò àbí ìdẹ̀wò tó máa fi ń wá ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa wá sínú ayé ènìyàn nítorí pé inú ayé tí a wà yìí ó jẹ́ inú ayé tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ wà nú ẹ̀ tó jẹ́ pé ó dẹ̀ wà ní abẹ́ ègún ọlọ́run ègún yìí ó máa ń ó lè kọlù wá ó lè kọlù yàn nígbà mìíràn nítorí pé gbogbo ìran ènìyàn ló wà ní abẹ́ ló wà nínú ló wà nínú ayé yìí ètò jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ tí a kò lérò ó lè ṣẹlẹ̀ bí ìjàmbá ọkọ̀ àbí àìsàn àbí ohun kan tó yẹ kó lè mú kí ayé ènìyàn kó kó lè kó lè porúkúrú muṣu fún àwọn àkókò kan ó túmọ̀ sí wípé inú ayé tí a wà yìí ó fààyè gbà á pé kí ìyíriwò kí ó dé bá ènìyàn ìkẹta ò ní wípé ọlọ́run a máa gbà ìyíriwò a máa wáyé láti láti inú àbáyọrí sí ẹ̀ṣẹ̀ ètò yẹ pé àti àfọwọ́ra wa dá ohun tí mo sọ ni wípé nígbà tí ènìyàn kan bá yàn láti tẹ̀ sí inú ìdánwò láti lè wọnú ìdánwò ètò yẹ pé eh, a jẹ́ kí eh, ètò yẹ pé ó máa mú ìjìyà èyí tó yẹ kó máa mú ìjìyà wọnú ayé wa tó yẹ pé ọlọ́run àti pàṣẹ ẹ̀ṣẹ̀ tá a kó sí yẹn á bá wa wí eléyìí ó máa ń wá láti ọwọ́ ọ̀tá ó máa ń látọ̀dọ̀ ọ̀tá torí pé ọ̀tá ló rán ìdánwò yẹn wá ìyẹn tí tó jẹ́ ọ̀tá wa ìyẹn ní èṣù tó yẹ pé á mú ìdánwò yìí wá láti lè jẹ́ kí á lè kálè kùnà nípa ti ẹ̀mí torí pé a kọ́ wípé ìṣàlàtàdé ẹ̀jẹ̀ là ń bá jàkadì ṣùgbọ́n àwọn alágbára àwọn ẹ̀mí òkùnkùn àwọn agbára ojú ọ̀run ẹ̀mí burú ojú ọ̀run gẹ́gẹ́ bá ti ṣe rí àkọsílẹ̀ nínú ìwé Éfésù orí ìkẹfà láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n ohun tí mo sọ ní pàtó ni wípé bí a bá wò dáadáa a rí i pé ibikíbi tí ìṣòro yìí ọ̀nàkọ̀nà tó fi lè gbà wá tí a bá lè sátọ ọlọ́run lọ tí a bá gbé tọ ọlọ́run lọ ìbàjẹ́ pé àwọn ọlọ́run ló ràn wá o tí a ló ràn ìṣòro yẹn wá àbí ìpèníjà yẹn wá tá a bá gbé tọ ọlọ́run lọ ọlọ́run náà á wá fún wa ní orí ọ̀fẹ́ wọ́n lè kì wá láyà láti inú ọ̀rọ̀ wọn láti jẹ́ ká mọ̀ wípé àwọn wà lójú iṣẹ́ àti pàápàá pé ìṣòro yẹn ó wà ní abẹ́ ìkáwọ́ àti agbára agbára ọlọ́run ìkejì ni wípé tó bá tẹ̀jẹ́ pé inú ayé náà tó yẹ pé ayé ẹ̀ṣẹ̀ tá a wà yìí ni ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí wa tá a bá gbé tọ̀ Ọlọ́run lọ agbára Jésù ṣèkà láti lè fún wa ní orí ọ̀fẹ́ agbára láti lè borí ìpèníjà àbí ìṣòro bẹ́ẹ̀ tó bá tẹ̀jẹ́ pé ẹ̀ṣẹ̀ wa náà ló mú wa wọnú ìdánwò àbí inú ìjìyà eh, eh, ló mú wa wọnú ìdánwò tí ìjìyà dẹ̀ wá wá torí pé a ti ṣẹ̀ sí Ọlọ́run bàbá lè gbé tọ̀ Ọlọ́run lọ Bíbélì wípé ó ní ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ Olúwa inú ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkọkàn èkejì dín ní ọgbọ̀n wípé ohun gbogbo ṣẹ́pọ̀ fúnre fún àwọn tó fi olúwa àti gẹ́gẹ́ bí àwọn tí a pè gẹ́gẹ́ bí ìpè wọn ohunkóhun tí ipòkípò tí bá wà tí ò bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ó ìpèníjà yìí wà nú ayé ẹ̀ àbí ìpọ́njú wà nú ayé ẹ̀ àbí ìrèwò wà nú ayé ẹ̀ ọ̀nàkọ́nà tí ì bá gbà wá mo rọ̀ ẹ́ ní wákàtí kò gbẹ̀tọ̀ jésù. ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó dá ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pépélé fún ọkọ̀ ìjọ ni.